أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون àwọn wàhálà tá à ń face ní south west ara rẹ̀ rẹ̀ o ara wàhálà ara àwọn ìdojúkọ tá à ń dojúkọ tá à ń face nílẹ̀ yorùbá ara rẹ̀ rẹ̀ o ara rẹ̀ rẹ̀ o ara rẹ̀ rẹ̀ o gbogbo àwọn nǹkan tí ó ń jẹ́ nǹkan ìyànjẹ ìyànjẹ òbí ń dé bíi ká máa yàn ká máa yàn wá jẹ́ ntí ó ṣẹlẹ̀ ní north ó ń ṣẹlẹ̀ ní south west ntí ó ní east ó ń ṣẹlẹ̀ ní south west kí ló dé kí n la fi kí ni àwa àwa Yorùbá àwa ará south west kí n la ṣe wọ́n kí ni tá a fi ṣe wọ́n nínú ẹ̀yà nínú ẹ̀yà tí wọ́n máa ń sáré plot láti pa ọmọ wọn ní south west wà o nílẹ̀ Yorùbá wà o táwọn ọmọ wa bá ti gbé àwọn ìgbésẹ̀ kan tán bá ti ṣàwọn kankan ó rọrùn fún ìjọba láti tètè pa láti tètè pa wá lọ́mọ láti tètè láti tètè pa àwọn ògo wa láti tètè eliminate àwọn ògo wa kò rí bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀yà yòókù o àwọn ẹ̀yà haúsá the other time wọ́n lọ àwọn àwọn aṣáájú wọn wọ́n lọ ń bá àwọn ọmọ wọn ṣe àwọn bandit àwọn terrorist tọ́jú ọmọ wọn wọ́n ń lọ inú igbó wọ́n lọ ń bá wọn ṣe mítìnì wọ́n lọ inú igbó wọ́n ń bá wọn ṣe mítìnì wọ́n ń rìkwẹ́sì fún fún owó látọ̀dọ̀ ìjọba pé kọ́kẹ́ wọn pé kíjọba ó wọn à ń request amnesty látọ̀dọ̀ ìjọba fún àwọn bandits àwọn terrorists ẹ inú àwọn tọ́lọ́run wá fi ṣe ògo fún wa nílẹ̀ Yorùbá à ń wọ́nà àti gbé à ń wọ́nà àti pa àwọn aṣáájú wa àwọn ọba terrorists ti ṣe mítìn o àwọn ọba bandits ti ṣe mítìn o mo nígbàgbọ́ tó bá jẹ́ pé bandit ń bẹ́ńlẹ̀ yorùbá ni tó yẹ pé ọmọ yorùbá kan jẹ́ bandit tàbọ̀ jẹ́ àwa yorùbá láàfà léjọba lọ́wọ́ fúnra wa níbi tá a bẹ̀rù òfin dé níbi tá a bẹ̀rù jọba dé àwọn bàbá wa náà máa fọ àwọn àní lọ sí mítìn pẹ̀lú wọn nínú gbó láíláí láíláí láíláí àwọn náà máa fà fún pé àwọn ẹ̀ mọ́ ni ọmọ lágbájá ni ọmọ tàmẹ̀dọ́ ni àwọn náà máa tọ́n rẹ̀ dáhùn tó máa fà léjọba lọ́wọ́ wọn o bandit tó ní north bọ́mọ wọn jẹ́ terrorist tó tí wọ́n ń kó bá kiri tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń kidnap àwọn èèyàn síbẹ̀síbẹ̀ àwọn tán jẹ́ onímọ̀ wọn àwọn aṣáájú ẹ̀sìn nínú wọn tí ò tiẹ̀ yẹ kán díà tí ò yẹ kán tiẹ̀ sọ pé àwọn fẹ́ bá àwọn terrorists àwọn bandits àwọn kidnappers tí ò yẹ kán kò yẹ kán díà pé àwọn fẹ́ bá wọn ní àjọṣepọ̀ papọ̀ rárá ọmọ ẹni ọmọ ní sèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíńlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì wọ́n lọ bá àwọn ọmọ tí ṣe mítìnì wọ́n sáré bí wọ́n á ṣe fa ọmọ wọn fún ìjọba gẹ́gẹ́ bọ́ wọn ṣe jẹ́ kírímínà tó wọ́n á sáré kan ọmọ tiwa tí kì í wá ṣe kírímínà tí kì í ṣe kírímínà tó dúró lórí ẹ̀tọ́ ọmọnìyàn tó dúró lórí bóò ni àwọn masses àwọn mẹ̀kúnnù bóò náà ṣe gbáyé ìgbé ayé ìrọ̀rùn wọ́n máa fún ní invitation letter gbogbo ẹ̀yin bímọ bímọ ẹnì kọ̀ọ̀kan wa àní gba invitation letter kú o àní gba invitation letter letter letter ni délégi wá gbà tẹ́mi rẹ̀ lọ sí o kí ni reason kí ló dé tí a fi lẹ́tà ránṣẹ́ sí àwọn bandit tán wà ní Kaduna kí ni reason tán fi lẹ́tà ránṣẹ́ sí àwọn bandit tán wà ní Kano kí ni reason tán fi lẹ́tà ránṣẹ́ sí àwọn bandit àwọn terrorist tí wọ́n wà ní Maduguri kí ni reason tán fi lẹ́tà kan fi ránṣẹ́ sí àwọn bandit àwọn terrorist tán wà l'Abuja kí ni reason táwọn fi lẹ́tà ránṣẹ́ sí àwọn bandits àwọn terrorists àwọn kidnappers tí wọ́n wà ní Mínà tí wọ́n wà káàkiri tí wọ́n tún bẹ ní débi pé wọ́n tún wọ́n tún ti wọ́n tún ti hang sí gbogbo inú àwọn inú gbogbo wa nílẹ̀ Yorùbá wọ́n àfi lẹ́tà ránṣẹ́ sí wọn ìjọba ọ̀sọ́ pò ń fẹ́ rí wọn o wọ́n sì hunt wọn o àwa là ń hunt wọn fúnra wa o àwa là ń hunt wọn fúnra wa o kí wàá ní rísìn kí ní rísìn kí ní rísìn tó tó wá ọmọ tó ń wúlò wa nítorí ipò ń wúlò fún wa òun lọ́wọ́ á kàn ìgbésẹ̀ tó yẹ ẹ gbé o ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé pọ̀ o tó yẹ kẹ́ ẹ gbé ọ̀pọ̀ o ẹ fi lẹ́tà ránṣẹ́ sí àwọn tẹ́rọ àwọn kidnappers kẹ́ ẹ kọ́kọ́ bá mitini. yẹn ṣe ọmọ wa lẹ́wọ́ afẹ́ máa olóyè Sunday Igboho lẹ́mọ̀ àpọ̀yẹ́ kẹ́ ẹ fi lẹ́tà ránṣẹ́ sí lẹ́wà ń lọ lẹ́lọ́ ń bòǹbà di ilé rẹ̀ ara àwọn àṣòro tá à ń face nílẹ̀ Yorùbá nìyẹn o ìṣòro tá à ń face nílẹ̀ Yorùbá pọ̀ gbogbo àwa tí tọrọ Yorùbá agitation ọ̀rọ̀ Yorùbá nation tí àwa tí ò tí ì yé problem tá face nílẹ̀ Yorùbá pọ̀ gan o ọ̀pọ̀ gan o màá máa kà màá máa state ìfalẹ́ ọkọ̀ kan o àwa tí ò tí ì yé nínú àwọn problem tá face nílẹ̀ Yorùbá ẹ̀yin náà ẹ wò ẹ wọjà Bódìjà àwọn àwọn custom àwọn custom lóru ọ̀gànjọ́ wọ́n sì bọ́ sínú ọjà Bódìjà wọ́n bẹ̀rẹ̀ sí ní máa já ṣọ́ọ̀pù wọn níjẹta wọ́n ń já ṣọ́ọ̀pù wọ́n ń kó owó wọ́n ń gbé ráìsì wọ́n wá ń lòdù ẹ̀ sínú tírélà wọ́n ń wà á lọ. sẹ́ẹ̀dí pé rọ́bìrì nìyẹn sẹ́ẹ̀dí pé rọ́bìrì nìyẹn lóru ọ̀gànjọ́ láago méjì òru wọ́n gbé tírélà wọnú bódìjà àwọn àwọn custom officer wọ́n gbé tírélà wọ́n wa tírélà lọ inú bódìjà àwọn custom officer láwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ máa protect wa láwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ máa dáàbò bo dúkìá wa láwọn tó yẹ pé ìdó ah subhanallah wọ́n sì bẹ̀rẹ̀ sí í já ṣọ́ọ̀pù gbogbo àwọn ọdẹ tí wọ́n bá ń bẹ̀ wọ́n so wọ́n mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní já ṣọ́ọ̀pù wọ́n ń kó ráìsì wọn sínú wọ́n ń lòdù ráìsì wọn sínú tírélà wọ́n ń kówó obìnrin kan fifteen million naira tó tún bá nu ṣọ́ọ̀pù rẹ̀ àti ráìsì rẹ̀ wọ́n lòdù ẹ̀ kó lọ wọ́n lòdù ẹ̀wọ̀n kó lọ ẹ dákun gbogbo ẹ̀yin olùgbọ́ mi látọdún tèmi ti gbọ́njú tí mo ti gbọ́njú tí mo ti ń gbọ́ oríṣiríṣi nǹkan tí mo ti ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ èmi ò tí ì gbọ́ pé ní nọ́ọ̀tì irú eléyìí ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì o inú irú eléyìí ò ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì o kódà àwọn custom officer tán wà ní nọ́ọ̀tì tí wọ́n bá rí àwọn èèyàn wọn tí wọ́n ń kó ọjà tán bá ti rí gba ọjà yẹn gbà lẹ́nu bodè wọn à ní ọ̀ǹtì wọn wọn à sì ní lé wọn tá bá yìí kó wọnú ṣọ́ọ̀pù wọn. àgbọ́ pé àwọn kọ́sítọ́ọ̀mù wọn wọnú ọjà sábóńgèrè market ní Kano kan kó ọjà wọn kan kó ráìsì wọn o ọjà tó ti tán ti kó kúrò lẹ́nu bodè tó ti wọnú ìṣọ́ọ̀pù wọn ọjà tán ti já sí ṣọ́ọ̀pù ọ̀rẹ́dì ọjà tó ti wà nínú ṣọ́ọ̀pù ọ̀rẹ́dì ẹ wò yàn jẹ òbí ǹdẹ ẹ wò nínilára ẹ wò yìí nínilára ẹ wo ọkọ̀ gbèsè tí wọ́n rán àwọn ẹni ẹlẹ́ni lọ irú rẹ̀ àgbọ́pọ̀ ṣẹlẹ̀ ní north o àpọ̀ gbọ́ pé irú rẹ̀ ṣẹlẹ̀ ní east o nínú àwọn problem tá à ń face ní south west nìyẹn o àwọn aṣáájú wa wọ́n ń gbọ́ gbogbo nǹkan yìí o àwọn wa solution ṣe sí o ó ń bà wá nínú jẹ́ o wàláhì ó ń bà wá nínú jẹ́ o ó ń jẹ́ ìbànújẹ́ fún wa o ìbànújẹ́ ló jẹ́ fún wa o ìbànújẹ́ gidi ló jẹ́ fún wa o àwọn ẹni ẹlẹ́ni ẹlòmíì gbowó gúrúmì ẹlòmíì gbowó lápò ẹlòmíì wàláì lóun lọlọ gbà ní báńkì tó fi lé yáwó kó tó di pé ó rí àwọn ọjà tó kó sínú inú ṣọ́ọ̀bù kó tó rí kó jọ ẹ wá débẹ̀ lóru ẹ wá bẹ̀rẹ̀ sí ní já ṣọ́ọ̀bù tí kì í ṣe pé ẹ mú wọn lẹ́nu bodè nígbà tí wọ́n fẹ́ kó wọlé ẹ tún wá ń jí owó wọn mọ́ ẹ tún wá ń gbé wọn lówó mọ́ lóru sẹ́ni pé rọ́bùrì nìyẹn sẹ́ni pé wọ́n ń jà wá lólè wọn ìfini ìfi ara nira ẹni lélẹ́yìí o ìwà ọ̀dájú lélẹ́yìí o ìwà ìkà lélẹ́yìí o sẹ́rù eléyìí láàrin la máa dákẹ́ wọ́n ní ká má sọ̀rọ̀ ká máa dákẹ́ kíyà ọmọ jẹ wá ká máa dákẹ́ kórí ọmọ ta wá ká máa dákẹ́ ká máa farani wá ká máa dákẹ́ ká máa fi irin tẹ̀ wá irin gbígbóná ká sì máa dákẹ́ ká sì máa dákẹ́ sínú pòsíṣàn yìí láwà tá a máa dákẹ́ ẹ dákun. a gbogbo ìwọ ọ̀gá kọ́sọ́ọ̀mù tán yàn síbẹ̀ a a ìwọ náà oníyà oníbàbá o ọlọ́mọ o oníran o ọlọ́run ọba yóò san gbogbo yín lẹ́san gbogbo sẹ́tẹ̀ǹsì pẹ̀lú ògo ọlọ́run. ẹ sọ àwọn ẹni ẹlẹ́ni ẹ sọ wọ́n sí kolobo. ẹ wá lọ ẹ wọnú ọjà lóru lọ́gànjọ́ òru àwọn ọdẹ ẹ so wọ́n mọ́lẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní jásọ̀pù wọn ẹ ń kó ìrẹsì wọn ẹ ń lòdù ẹ sínú tírélà ẹ ń wà á lọ irú eléyìí ò ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì irú eléyìí ò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ ní hìsì kí ni ti àwa mẹ̀kúnnù south west kí ni la fi ṣe yín gan-an kí ni tá a fi ṣe yín ganan tá a fi dìsáàfù gbogbo gbogbo àwọn ìnínilára yìí kí ni tá a ṣe kí ni tá a ṣe ẹ fáwọn ọmọ wa níṣẹ́ ẹ fáwọn àwọn ẹ ẹ ah subhanallah àwọn ọmọ wa wọ́n ń kàwé ẹ fún wọn níṣẹ́ àwa gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ ní profession fún wa pẹ̀lú wàhálà àti ìdààmú ntọ́nikálukú tó wá ń fi wàhálà àkójọ ẹ tún wá ń lọ kó máa lọ́wọ́ ṣe ẹ fẹ́ lé wa kúrò láyé ni ṣe ẹ fẹ́ lé wa kúrò láyé ni àwọn ẹni ẹlẹ́ni obìnrin yẹn pè mí lánàá ó sì ń sunkún wọ́n kó wọ́n kó gbogbo ráìsì tí bẹ́nu ṣọ́ọ̀pù rẹ̀ fifteen million naira tó tún wà nínú ṣọ́ọ̀pù tó tún tó gbé sínú ṣọ́ọ̀pù tó wà nínú ṣọ́ọ̀pù tó tún fẹ́ fi ra àwọn ọjà míì wọ́n sì gbé mọ́ ọ ẹ wá já gbogbo gbogbo ọjà gbogbo gbogbo ṣọ́ọ̀pù tí wọ́n lòdù ráìsì sí kí ni tẹ́ ń wò kan tó kó ráìsì wọlé ní nọ́ọ̀tì lọ́hùn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn ọmọ ìyá wa tó wà ní nọ́ọ̀tì wọ́n ń lọ Chad wọ́n ń lọ Chad gbogbo àwọn neighbor country tó wà ní tó súnmọ́ nọ́ọ̀tì hàn tí bóde ti ń bẹ níbẹ̀ ara àwọn problem tá à ń face nílẹ̀ Yorùbá lélẹ́yìí o àwọn bóde wa nílẹ̀ Yorùbá ó nìkan ni wọ́n tì àwọn bóde tó líǹkì mọ́ nọ́ọ̀tì wọ́n àti wọ́n àti kí n la fi ṣe wọ́n kí lẹ̀ṣẹ̀ wa kí lẹ̀ṣẹ̀ wa tọ́já sí pé ilẹ̀ Yorùbá nìkan lẹ ti ti bodè mọ́ wa ẹ̀ eh, ti àwọn bodè tó wà ní nọ́ọ̀tì aláwọ̀ èèyàn ní nọ́ọ̀tì wọ́n ń pè wá àwọn èèyàn wa tán wà ní nọ́ọ̀tì wọ́n ń pè wá wọ́n ń fún wa ní kábàrù wọ́n ń ṣàlàyé fún wa àwọn àwọn àwọn arẹwà wọ́n ń wọ nìjẹ́ wọ́n ń jáde wọ́n ń wọlé láì sí pé bọ́yẹ́lì kankan ń challenge wọn wọ́n ń kó ohun tó wù wọ́n wọlé wọ́n ń kó tó wù wọ́n wọ́n ń kó jáde. kí ni kí wá ní kí lè ṣe àwọn èèyàn wa. kí ni kí ni ń tọ́ jẹ́sẹ̀ fún wa lórí gbogbo àwọn àṣeṣì tó fi jásí pé ntí àwa ntí mẹ̀kúnnù deserve lọ́dọ̀ yín òun náà àwọn ọbàjọba fa wàhálà àbájọba jà o àwọn èèyàn tí wọ́n wà lọ́fíìsì yẹn nìkan o àwọn èèyàn tí wọ́n wà lọ́fíìsì ọ̀tọ̀ níjọba ọ̀tọ̀ ní gọ́fmẹ̀ntì àwọn kan ni wọ́n wà láàyè ìjọba yẹn o àwọn èèyàn tí wọ́n wà ní ọ́fíìsì yẹn nìkan o àwọn yẹn làwọn ń bá fa wàhálà o àwọn ìka èèyàn tí wọ́n di àwọn pòsíṣàn tí wọ́n di ààyè ìjọba mú ìjọba ni ètò orílẹ̀-èdè ètò tó yẹ kán máa ṣe fórílẹ̀-èdè ní í jẹ́ ìjọba àwọn wo ni wọ́n wá ń ṣètò yẹn àwọn èèyàn tí wọ́n wà ní àkóso ètò yẹn nìkà àwọn nìkà gbogbo ẹ̀yin olùgbọ́ mi ṣe wá rí i pé pẹ̀lú ti ń lọ yìí gbogbo wa a gbọ́dọ̀ jọ dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation ni tá a bá jọ dìde lórí ọ̀rọ̀ Yorùbá nation bíyà yìí ó ṣe máa jẹ wá lọ nìyí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ wà ní Bódìjà ṣe wá ti rí báyìí pé Yorùbá nation lẹ need tẹ́ ẹ̀ bá fẹ́ kí ìyá yìí kọ́ kọ́ntínú láti máa jẹ yín lọ gbogbo ẹ̀yin ọmọ bàbá ẹ̀yin ọmọ ìyá gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ jẹ́ graduate tẹ́ ẹ̀ ríṣẹ́ tẹ́ ẹ̀ rí kan ṣe kan ìwọ tó kọ́ sí ọwọ́ tó rí kan ṣe kan gbogbo àwọn ẹ̀mọ yọ ẹni tó kọ́ sí ọwọ́ ẹni tó kọ́ sí táìsì ẹni tó kọ́ sí bíríkìlà tí ọ̀rẹ́ ni gbéṣẹ́ fún kó o tó gbaṣẹ́ lórílẹ̀‐èdè tá a wà yìí wa ọ gbọ́dọ̀ ní connection ṣé dandan ní ká ní connection ká tó jẹ́ èèyàn ni ọkọ́ṣẹ́ pẹ̀lú wàhálà So yẹ kó o tó ṣẹ̀ṣẹ̀ ní connection tó o bá ti mọṣẹ́ yẹn dáadáa kọ́ yẹ so ìgbà ẹn tí ò mọṣẹ́ pẹ̀lú connection yóò sì máa gbaṣẹ́ ńláńlá yóò wá padà máa gbé fáwọn tán mọṣẹ́ yóò wá máa fún wọn ní owó owó owó owó péréte owó tí ò tó bọ́ tí ò tó bọ́ èèyàn kan n tí wọ́n ṣe ní ọjà Bódìjà yìí bá ṣe ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá rẹ o wọ́n lọ sí wọn ní ọjà Ìkọ̀tún ní Ìkọ̀tún market má ṣe lọ ṣe ń bẹ̀ náà nìyẹn o má ṣe ń ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lélẹ́yìí o wọ́n á ṣe bẹ́ẹ̀ ní north o wọ́n á ṣe bẹ́ẹ̀ ní east o kí ló dé náà kí ló dé kí ló dé kí la fi ṣe yín nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àwa àwa lẹ́mọ̀ pọ̀ yẹ kẹ́ ẹ ti bọ́dà mọ́ àwa lọ́yẹ kẹ́ àwa lẹ́mọ̀ àwa lọ́yẹ kẹ́ ẹ wá máa kó oúnjẹ gbogbo àwọn ọjà tí àwọn ìyàwó wa ń tà nínú ọjà ní Bódìjà àti ní lẹ́kọ̀ọ́ ọjà ọjà tí mo dákọ lẹ́ẹ̀kan yìí ọjà ìkọ̀tún lẹ́kọ̀ọ́ àtàwọn ọjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá àtàwọn ọjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ àwọn ìyàwó wa ẹ sọ wọ́n di ìyàwó níyàwó ẹ sọ wọ́n di ẹ sọ ẹ sọ à à ọlọ́run ọba yóò bí yín ọlọ́run ọba yóò bí yín ọlọ́run ọba yóò bí yín torí pé ìwà tẹ̀ ń wù ìwà ìnínilára ni tọ́lọ́run ọba ò sì fẹ́ iná láàyà mórù bìlẹ̀ adìlì ọlọ́run ọba pààyàn láṣẹ kẹ́ ẹ máa ṣe déédéé wàlí ìsáàní kẹ́ ẹ sì máa ṣe dáadáa ṣe déédéé lélẹ́yìí tẹ́ ń ṣe yìí ṣe dáadáa lélẹ́yìí tẹ́ ń ṣe yìí ẹ sẹ́yìn ẹ̀yin láyà láyà kẹ́ ẹ lọ nọ́ọ̀tì kẹ́ ẹ lọ já wàhálà ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tẹ́ ẹ tẹ́ ń dánwò nílẹ̀ yorùbá tó jẹ́ pé ẹ lọ dánwò ní nọ́ọ̀tì ni wàhálà ó ti ṣẹlẹ̀ torí pé àwọn ò ní gbà fún yín wọn ò ní gbà àwa tá a wà nílẹ̀ yorùbá nìkan lẹ rí mú lẹ́rú àwa nìkan torí pé a máa ń bọ̀wọ̀ fún òfin a sì máa ń páyà àjọba a sì máa ń bẹ̀rù fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa gbogbo ẹ̀yin brothers wa gbogbo ẹ̀yin gbogbo ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ká sọ̀rọ̀ lóhùn ẹyọ kan gbogbo àwa graduate tá a wáṣẹ́ wáṣẹ́ tá a ríṣẹ́ ẹ jẹ́ a support yorùbá nation gbogbo àwa àwa tí àwa tí wọ́n ń fi tán fi nira kàn gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wà lọ́jà bódìjà gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wà ní ọjà ìkọ̀tún lẹ́kọ̀ọ́ tí wọ́n kó ọjà yín ẹ ti wá rí i pé yorùbá nation òun ló lè ṣe báyìí yorùbá nation ni kẹ́ ẹ dúró pẹ̀lú rẹ̀ òun ló máa jẹ́ kétò ọ wà eléyìí eléyìí ètò ò sí i bá a ṣe ń bá lọ yìí kò sí ètò kankan fún mẹ̀kúnnù tètò bá ń bẹ fún mẹ̀kúnnù ni kò sí ń tọ́kàn wá pẹ̀lú gbogbo táwa ń sọ yìí kò sí ń tọ́kàn wá àwọn ò lè bájọba jà àti ṣetán láti bájọba jà àti lè bájọba ṣùgbọ́n àwọn tí wọ́n wà láàyè ìjọba yẹn nìkà àwọn yẹn nìkà àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ yẹn nìkà ọ̀dájú ni wọ́n ẹni ibi ni wọ́n wọn kì í ṣẹni re Yorùbá nation nínú gbogbo tán fi ń tẹ̀ wá ìyàtọ̀ fi ń jẹ wá ní south west kì í ṣe kékeré o kì í ṣe kékeré o kì í ṣe kékeré o kọ́lọ̀ mọ́ fìyà jẹni kọ̀ọ̀kan wa wọ́n tún wá ṣe títí títí títí wọ́n tún wá ń wá ọgbọ́n láti pa olóyè Sunday Igboho ẹ pa Fúnṣọ́ Williams ah ẹ pa Fúnṣọ́ Williams ẹ pa gbogbo àwọn èèyàn wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán jẹ́ ògo ẹ pa Bíọ́lá ẹ tún wá fẹ́ tan olóyè Sunday Igboho pa ọlọ́run ọba ò ní fún ṣe ẹ fẹ́ tan olóyè Sunday Igboho pa kí lẹ́ ìfẹ́ẹ̀tì olóyè Sunday Igboho sí ẹ kọ́kọ́ lọ ìfẹ́ẹ̀tì àwọn àwọn àwọn bandit tí wọ́n ń terrorize gbogbo ìlú àwọn àwọn terrorist tí wọ́n ń terrorize gbogbo ìlú àwọn bandit tí wọ́n tí wọ́n ń dàlú láàmú àwọn kidnappers tí wọ́n ń jí àwọn ọba gbé tí wọ́n ń jí àwọn ìyàwó wa gbé tí wọ́n ń jí àwọn ọmọ wa gbé àtàwọn àjòyè ẹ kọ́kọ́ lọ invite àwọn yẹn kẹ́ ẹ bá wọn ṣe mẹ́tìnì nígbà tẹ́ ẹ bá succeed pẹ̀lú mẹ́tìnì wọn ìgbà yẹn ni kẹ́ ẹ tó wá mú lẹ́tà lọ́sọ̀dọ̀ olóyè Sunday Igboho láì jẹ́ bẹ́ẹ̀ olóyè Sunday Igboho ní yọjú sí yín tẹ́ ẹ bá sì ṣetán tẹ́ ẹ bá lẹ ṣetán láti fẹ́ arrest olóyè Sunday Igboho ẹ ṣetán ẹ gbọ́dọ̀ múra sílẹ̀ pé ẹ fẹ́ arrest gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátá torí gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá pátá gbogbo wa láti dúró gbogbo ohun tí ń jẹ́ ìran Yorùbá pátá bàbá wa Gani Adams ọlọ́run ní fìyà jẹ ọlọ́run sì ní dá kò ní kúrú ẹ̀mí yín mọ́ mà pé ọ̀rọ̀ tẹ sọ níje lò ó àìmọye ẹgbẹ̀rún èèyàn lẹ́ ń gbẹnu wọn sọ̀rọ̀ ẹgbẹ̀rún èèyàn ní bàbá wa Gani Adams ń gbẹnu wọn sọ̀rọ̀ wọn níbi tí Yorùbá bá ń lọ làwọn ń lọ pé Yorùbá nation gbogbo ọmọ Yorùbá ti ṣetán lórí Yorùbá nation àwọn náà sì ti faramọ́ nǹkan ò ní sẹ̀mí bàbá Gani Adams gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin níjòyè níjòyè ẹ sọpọ́ọ̀tì yorùbá nation ìyà tí ń jẹ àwọn ọmọ wa ìyà tí ń jẹ àwọn bàbá wa ẹ wo orúkọ ṣẹlẹ̀ ní bódìjà ẹ ń tọkàn lọ́mọ o wọ́n lọ ń já sọ́ọ̀bù lóru wọ́n wá ń kó ìrẹsì wọn ibo náà ti ń ṣerú ẹ̀ ìwà ìkà lélẹ́yìí ìwà ìkà ìwà ọ̀dájú ìwà ìkà ìwà ọ̀dájú lélẹ́yìí kí ni tán ṣe ẹ lọ ń já sọ́ọ̀bù wọn lóru ẹ́ sásọ fún yín pọ́jà afàyàwọ́ ní tó bá tiẹ̀ wà jẹ́ pé ọjà afàyàwọ́ lópin ìgbà tẹ́ ẹ̀ ti mú wọn lóru yẹn tẹ́ ẹ̀ ti mú wọn lẹ́nu bodè lẹ́nu báńdì kò sófin tó tún ní kẹ́ ẹ mú wọn mọ́ tẹ́ ẹ bá tiẹ̀ wàá fẹ́ mú wọn kí ni kí ni tó fún ní ìdánilójú pé àwọn ráìsì tẹ́ ń kó nínú ṣọ́ọ̀pù wọn wọ́n smọ́ọ̀gù ẹ̀ wọlé ni kí ni evidence tẹ ẹ ní tẹ ẹ fi mọ̀ pé àwọn àwọn rice tẹ ẹ lọ tẹ àwọn shop tẹ ẹ lọ ń já yẹn o wọ́n smọ́ọ̀gù rice ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọlé ni gbogbo bí tẹ bá tà ti mọ̀ pé rice ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n smọ́ọ̀gù ẹ̀ wọlé ni ṣé ṣé gbèsè ayé lélẹ́yìí ṣé gbèsè ayé tí bá sì wá máa lò lọ rèé àwọn kan wá ń clamor fún Yorùbá nation ẹ wá ní ká má support wọn à ṣe ní support wọn ṣé bẹ́ẹ̀ ṣe máa operate lé wa lórí ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣèjọba lé wa lórí tá a lajú wa kalẹ̀ tí ò ní sí tí ó jẹ́ pé ọmọ wa ò ní ní future ọmọ wa ò ní opportunity ọmọ wa à ìyá tá a jẹ ọmọ wa ò gbọdọ̀ jẹ ẹ gbogbo ẹ̀yin olólùgbọ́ mi gbogbo ẹ̀yin brothers gbogbo ẹ̀yin ìyá mi ẹ má ẹ dákun ẹ má jẹ́ ká ṣe táwọn ọmọ wa ò fi jìyà lẹ́yìn wọ̀ọ̀la ẹ tí wọ́n bá ti ń takò ọ̀rọ̀ Yorùbá nation bí ẹni pé irú ẹni bẹ́ẹ̀ ń roko síbi tí ìyá ọ ti jẹ ọmọ rẹ̀ lẹ́yìn wa ọ̀la ni gbogbo ẹni tí ìyà jẹ ní bódìjà lénìí gbogbo ẹni tán já sọ̀bù rẹ̀ ní bódìjà lénìí gbogbo ẹni tán kówó rẹ̀ lọ tán tó kó ọjà rẹ̀ lọ ní bódìjà lénìí ṣé wàá rí báyìí ẹni tí gbogbo àwọn ọmọ ìyá wa ń sọ lókè òkun ẹni tí gbogbo àwọn ọmọ ìyá wa ń sọ ní nàìjíríà pé yorùbá nation òun nìkan ló lè dé òun kì í ṣe pátì yorùbá nation kì í ṣe pátì o kì í ṣe pátì o yorùbá nation ó fẹ́ ṣẹlẹ̀ kétò ó lè bá a wà fún gbogbo ìyà tí ń jẹ mẹ̀kúnnù ni ètò máa wà fún gbogbo ìyà tí ń jẹ mẹ̀kúnnù ẹni tí ó ti dàgbà tí ò lè ṣiṣẹ́ mọ́ ó yẹ kétò ó wà fún jíjẹ mímu rẹ̀ àti ìtọ́jú ìwòsàn tí ó máa gbà àwọn ọmọ tá a bá bí ẹ̀kọ́ ìwọ ìwòsàn ọ̀fẹ́ bó ṣe yẹ kó wà nìyẹn ẹni tó bá parí iléèwé tí ò ríṣẹ́ ọmọ tó bá ti parí ilé ìwé tí ò ríṣẹ́ ó ní iye tó gbọ́dọ̀ máa gbà lóṣooṣù tí ó fi máa jẹun ìjọba ó sì pèsè ilé fún un tí ó máa gbé títí dìgbà tí ó fi ríṣẹ́ ṣe wá rí láì ìbá ní nation tá a bá padà gba nation ètò yìí ò ṣeé ṣe o tọ́rọ àwọn tán ti domi àwọn kabas tán ti dominate ọ̀rọ̀ ilẹ̀ tán ti dominate orílẹ̀-èdè nàìjíríà wọn àní they will never allow that to happen they will never allow that to happen àwọn kabas àwọn ni wọ́n wà ní ní orí àkóso ìjọba nàìjíríà dáa ìjọba ṣùgbọ́n ìjọba yàtọ̀ sí àwọn tó ń ṣèjọba ọ̀tọ̀ níjọba ọ̀tọ̀ làwọn tí wọ́n ń ṣe ètò ìjọba yẹn ọ̀tọ̀ níjọba wọ́n fẹ́ ká understand méjèèjì dáadáa ìjọba yàtọ̀ àwọn tó ń ṣètò ìjọba yàtọ̀ ìjọba nàìjíríà dáa tọ́ra ní ta lè fi ṣèjọba àwọn tí wọ́n ń wà lórí ìjọba yẹn àwọn nìkà àwọn táyìyàn síbẹ̀ nìkà àwọn tí wọ́n ń lo ìjọba yẹn nìkà àwọn nìkà wọ́n sì ń rotate ẹ̀ láàrin ara wọn ni ẹ̀ẹ̀tàn bá fààyè lẹ̀ fún láti débẹ̀ ni wọ́n ń rotate gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé wa láàrin wọn ni a ní ìdí Yorùbá nation a ní ìdí rẹ a ní ìdí rẹ káti ẹ̀ bọ́ síbẹ̀ náà káti ẹ̀ tún wo káwo àwọn àwọn àwọn káwo ètò ọlọ́run lórí wa pẹ̀lú ọ̀rọ̀ yorùbá nation ṣùgbọ́n bí ẹni pàtì bá tún bọ́ síbẹ̀ àwọn tó máa finá tẹ̀ wá ni kò sí pàtì tó bọ́ bẹ̀ tá a gbádùn wọn lórílẹ̀‐èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe ń operate torí pé the same group of, group of people àwọn náà ni wọ́n ń create àwọn náà ń fọ̀mù party the same group of people àwọn ni wọ́n ń fọ̀mù party àwọn náà náà àwọn èèyàn burúkú wọ̀nyí àwọn náà náà tó ń dá pátì míì lẹ̀ àwọn náà náà tó gbéra wọn wọlé àwọn náà náà tó máa fara wọn wọlé àwọn pátì tí ò jẹ wọn bá bá ṣe ń fúnra wọn ní appointment ìsọ̀nlé Yorùbá Nation ó máa jẹ́ kí àmójútó wà fún ìran ẹ̀yà kọ̀ọ̀kan ẹni tó bá wá wà nípò tí ó bá ṣe dáadáa ẹ̀yà rẹ̀ máa mọ̀ pé ẹni tá a fi síbẹ̀ ni aláìda wọ́n á sì gbógun tì í wọ́n máa gbógun tì í. ẹ wá fẹ́ ká kú sínú òṣì ẹ fẹ́ ká rọ́wọ́ mú ẹ fẹ́ ká rọ́wọ́ orí ẹ fẹ́ ká róúnjẹ jẹ ẹ fẹ́ ká raṣọ wọ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí lẹ lọ ń fọ́ ṣọ́ọ̀bù àwọn ẹni ẹlẹ́ni lóru sí ìwà rọ́bìrì lélẹ́yìí ìwà rọ́bìrì lélẹ́yìí ṣọ́ọ̀bù tí wọ́n ti pa tí kì í ṣe pé wọ́n fẹ́ smọ́gù ẹ̀ wọlé lẹ́nu bodè ẹ wá ń lọ ń já ṣọ́ọ̀bù àwọn ẹbí wa àwọn ìyá wa àwọn àbúrò wa àwọn ọmọ wa lẹ́yìn tí wọ́n ṣe wàhálà kan tó rí owó kó kan tó rí owó kó tí wọ́n kójọ yẹn kan tó ṣe wàhálà kan tó rí kójọ ẹ wá sọ wọ́n sínú òsì gbogbo ìwà tí wọ́n ń wù rèé tó sì fi ń pọ̀ láwùjọ báwo lò sí ẹ wúrú àwọn tí wọ́n já sọ̀bù wọn yìí àwọn olóṣì àwọn olòṣì èèyàn tó ti pọ̀ sí láwùjọ báyẹn àwọn olòṣì èèyàn wọ́n tó ti pọ̀ sí láwùjọ báyẹn poverty wa increase sí lójoojúmọ́ day by day poverty wa increase day by day poverty increase ẹ̀tọ́ ẹ̀yẹ ẹ̀wọ̀ nínú àwọn tí wọ́n lọ já sọ̀kù wọn ní Bódìjà ní Bódìjà báyìí níjẹta ṣé wọ́n elevate poverty ni àbí àbí wọ́n di elephant poverty àwọn tí wọ́n já sọ̀kù wọn yìí increasement in poverty ló máa fa increasement in poverty ló máa fa kí ló dé táwọn èèyàn wa yìí táwọn ronú ká tó máa gbégbèsè náà kí ló dé tí wọn àrò tẹlòmíín mọ tiwọn kí ló dé tá àti ẹ ní tá à ní woman feeling kí ló dé tá à ní woman feeling ẹ wá kó àwọn èèyàn yín síbẹ̀ ká wá máa ní àwa lára nílẹ̀ nílẹ̀ yorùbá àwọn èèyàn ti ń bẹ nínú ọ̀tí ẹ̀fín kankan ṣe wọn o ẹ lọ já ṣọ̀pù wọn o ẹ ti bọ́dà mọ́ wọn o àwa nílẹ̀ yorùbá àwa àwa ti bọ́dà mọ́ àwa ilẹ̀ nìkan lọ́ọ́ máa já ṣọ̀pù wa àwa ilẹ̀ nìkan wá àárẹ̀ sí ọmọ wa torí pé ó dúró lórí òdodo ó sì fẹ́ jà fún ẹ̀tọ́ àwọn èèyàn rẹ̀ àwa ilẹ̀ ní kí wọ́n arrest olóyè Sunday Igboho àwọn èèyàn tán lọ bá bandit ṣe mítìnì ẹ̀ arrest wọn o bandit tán lọ bá ṣe mítìnì ẹ̀ arrest bandit yẹn o ẹ̀ arrest tán lọ bá bandit ṣe mítìnì o ṣé gbèsè ayé leléyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin nù ọlọ́run ọba nù ọlọ́run ọba yóò sì san yín lẹ́san olóore subahana rọ̀bíkà rọ̀bìnrin ẹ̀sà tí a mú yasifuna